lóòkù orí kejìlá. ó sì ṣe nígbà tí àìníye ìjọ ènìyàn péjọpọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ ara wọn mọ́lẹ̀ ó tètè kọ wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ máa ṣọ́ra yín nítorí ìwúkàrà àwọn Farisí tí í ṣe àgàbàgebè kò sí ohun tí a bò tí a kì yóò sí tàbí tí ó pamọ́ tí a kì yóò mọ̀ nítorí náà ohunkóhun tí ẹ̀yin sọ ní òkùnkùn ní gbangba ni a ó gbé gbọ́ àti ohun tí ẹ̀yin bá sọ sí etí ní ìkọ̀kọ̀ lórí òrùlé ni a ó gbé kéde rẹ̀ èmi sì wí fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má ṣe bẹ̀rù àwọn tí pa ara ènìyàn kú lẹ́yìn èyí ni tí wọn kò sì ní èyí tí wọ́n lè ṣe mọ́ ṣùgbọ́n èmi ó sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín ẹ bẹ̀rù ẹni tí ó lágbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín òun ni kí ẹ bẹ̀rù ológoṣẹ́ márùn-ún kí a ń tà ní owó idẹ wẹ́wẹ́ méjì a kò sì gbàgbé ọ̀kan nínú wọn níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo irun ìyírun orí yín ni a kà pé sánsán nítorí náà kí ẹ má ṣe bẹ̀rù ẹ̀yin ní iye lórí ju ológo iṣẹ́ púpọ̀ lọ mo sì wí fún yín pẹ̀lú ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò sì jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn a ó sẹ́ ẹ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó dárí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dárí rẹ̀ jì í nígbà tí wọ́n bá sì mú yín wá sí sínágọ́gù àti síwájú àwọn olórí àti àwọn aláṣẹ ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí ohun kí ni ẹ̀yin ó dá tàbí kí ni ẹ̀yin ó wí nítorí ẹ̀mí mímọ́ yóò kọ́ yín ní wákàtí kan náà ní ohun tí ó yẹ kí ẹ wí. ọ̀kan nínú àwùjọ sì wí fún un pé. olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún. ó sì wí fún un pé. ọkùnrin yìí ta ni ó fi mí jẹ onídàájọ́ tàbí ojùwà fún yín. ó sì wí fún wọn pé. kíyèsára kẹ́ ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. ó sì pa òwe kan fún wọn wípé. ilé ọkùnrin kan ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso mi jọ sí ó sì wí èyí ni èmi ò ṣe èmi ò wá àká mi palẹ̀ èmi ó sì kọ́ èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ó gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ó sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún sinmi máa jẹ máa mu máa yọ̀ ṣùgbọ́n Ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè. ní òru yìí ni a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ni nǹkan wọ̀nyí yóò a ṣe tí ìwọ ti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọrọ̀ lọ́dọ̀ Ọlọ́run. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ pé. nítorí náà mo wí fún yín pé ẹ má ṣe ṣàníyàn nítorí ẹ̀mí yín pé kí ni ẹ̀yin ó jẹ tàbí nítorí ara yín pé kí ni ẹ̀yin ó fi bora ẹ̀mí sá ju oúnjẹ lọ ara sì ju aṣọ lọ ẹ kíyèsí àwọn ìwò wọn kì í fọ́n rúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní àká bẹ́ẹ̀ ni wọn kò ní abà ọlọ́run sáà ń bọ́ wọn mélòó mélòó ni ẹ̀yin sàn ju ẹyẹ lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ ǹjẹ́ bí ẹ̀yin kò lè ṣe èyí tí ó kéré jùlọ èé ṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù ẹ kíyèsí àwọn lílì bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ wọn kì í ràn wú ṣùgbọ́n kí èmi wí fún yín a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú wọ̀nyí ǹjẹ́ bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín ní aṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré ẹ má sì ṣe béèrè ohun tí ẹ̀yin ó jẹ tàbí ohun tí ẹ̀yin ó mu kí ẹ̀yin kí ó má sì ṣiyèméjì. Si nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri bàbá yín sì mọ̀ pé ẹ̀yin ń fẹ́ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ máa wá ìjọba ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín ẹ ta ohun tí ẹ̀yin ní kí ẹ̀yin kí ó sì tọrẹ àánú kí ẹ̀yin kí ó sì pèsè àpò fún ara yín tí kìí gbó ìṣúra ní ọ̀run tí kìí tán níbi tí olè kò lè súnmọ́ àti ibi tí kòkòrò kìí bà á jẹ nítorí níbi tí ìṣúra yín gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ẹ di àmùrè yín kí fìtílà yín kí ó sì máa jò kí ẹ̀yin tìkára yín kí ó dàbí ẹni tí ń retí olúwa wọn nígbà tí òun ó padà ti ibi ìyàwó dé pé nígbà tí ó bá dé tí ó sì kànkùn kí wọn kí ó lè ṣí i sílẹ̀ fún un lọ́gán ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì nígbà tí olúwa náà bá dé tí yóò bá kí wọn kí ó máa ṣọ́nà lóòótọ́ ni mo wí fún yín yóò di ara rẹ̀ ní àmùrè yóò sì mú wọn jókòó láti jẹun yóò sì jáde wá láti ṣe ìrànṣẹ́ fún wọn bí ó bá sì dé nígbà ìṣọ́ kejì tàbí tí ó sì dé nígbà ìṣọ́ kẹta tí ó sì bá wọn bẹ́ẹ̀ ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n ẹ mọ èyí pé baálé ilé ìbámọ wákàtí tí olè yóò wá òun ìbá máa ṣọ́nà ìbá ti jẹ́ kí a lu ilé òun já. Ja nítorí náà kí ẹ̀yin kí ó múra pẹ̀lú nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò dábàá. pétérù sì wí pé. olúwa ìwọ pa òwe yìí fún wa tàbí fún gbogbo ènìyàn. olúwa sì dáhùn wí pé. ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ìríjú náà tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọn fún wọn ní àkókò ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà nígbà tí olúwa rẹ̀ bá dé tí yóò bá a kí ó máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni mo wí fún yín yóò sì fi í jẹ olórí ohun gbogbo tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ́ náà bá wí ní ọkàn rẹ̀ pé olúwa mi yẹ ìgbà àtibọ̀ rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́ ọmọbìnrin tí ó sì bẹ̀rẹ̀ sí í jẹ àti sí í mu àmupara. olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí rẹ̀ àti ní wákàtí tí kò dábàá yóò sì jẹ ẹ́ níyà gidigidi yóò sì yan ipò rẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ olúwa rẹ̀ tí kò sì múra sílẹ̀ tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun ni a ó nà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò mọ̀ tí ó ṣe ohun tí ó yẹ sí lílù òun ni a ó lù níwọ̀n nítorí ẹnikẹ́ni tí a fún ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè púpọ̀ lọ́dọ̀ ẹni tí a bá gbé fi púpọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí i iná ni èmi wá láti fọ̀n sí ayé kí ni èmi sì ń fẹ́ bí a bá ti dá a ṣùgbọ́n èmi ní baptism kan tí a ó fi baptism mi ara ti ń ni mí tó títí yóò fi parí ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi wá fi sí ayé mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ kí a ṣàkúkú pé ìyapa nítorí láti sísìnyí lọ ènìyàn márùn-ún yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipá mẹ́ta sí méjì. Si àti méjì sí mẹ́ta. A ó ya baba ní ipá sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọkùnrin sí baba ìyá sí ọmọbìnrin rẹ̀ àti ọmọbìnrin sí ìyá rẹ̀ ìyàkọ sí ìyàwó rẹ̀ àti ìyàwó sí ìyàkọ rẹ̀. ó sì fún ìjọ ènìyàn pẹ̀lú pé. nígbà tí ẹ̀yin bá rí àwọ̀ sánmọ̀ tí ó ṣú ní ìhà ìwọ̀ oòrùn ọ̀gá ẹ̀yin á ní ọ̀wàrà òjò ń bọ̀ a sì rí bẹ́ẹ̀ nígbà tí afẹ́fẹ́ gúúsù bá ń fẹ́ ẹ̀yìn a ní ooru yóò mú a sì ṣẹ ẹ̀yin àgàbàgebè ẹ̀yin lè mòye ojú ọ̀run àti ti ayé èé a ti ṣe tí ẹ̀yin kò lè mọ àkókò yìí èé a sì ti ṣe tí ẹ̀yin tìkára yín kò fi ro ohun tí ó tọ́ nígbà tí ìwọ bá ń bá ọ̀tá rẹ lọ sọ́dọ̀ olórí múra ní ọ̀nà kí a lè gbà ọ́ lọ́wọ́ rẹ̀ kí ó má ṣe fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́ kí onídàájọ́ má ṣe fi ọ́ lé ẹ̀ṣọ́ lọ́wọ́ òun á sì tì ọ́ sínú túbú kí èmi kí ó wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san owó kan tí ó bá kù.